kí a tó mú ohun gbogbo wá sí ìdánidúró a gbàdúrà ìṣèpẹ wa fún gbogbo àwọn ayálégbé wa pé kí ìfẹ́ Ọlọ́run kí ó ṣẹnu ayé wọn pàápàá jùlọ kí Olúwa kó fún wọn ní ìbùgbé ayé kí Olúwa kí ó jẹ́ kí ìfẹ́ rẹ̀ kí ó ṣẹnu ayé wọn kí Olúwa kó sì fún wọn ní ìbùgbé mọ́mí ẹ jẹ́ àgbàdúrà gbàdúrà fún wa. olúwa dúpẹ́ lọ́wọ́ yín a sọ pé ẹ ṣe àyìnyín lógo torí pé gbogbo ìgbà tá a bá ti ké pè yín lẹ̀ máa ń dá wa lóhùn a dúpẹ́ fún àwọn èèyàn tí ẹ fi rọ̀gbà yí wa ká àwọn ayálégbé wa a nítorí pé látìgbà tó ti wọnú ilé yìí èèyàn ọlọ́run ń wọn èèyàn ọlọ́run ní ìfẹ́ yín ṣe nínú ayé wọn olúwa dúpẹ́ olúwa gba ọpẹ́ wa ní àkọ́tún ní ìṣọ̀kan ẹ̀mí a gbé gbogbo wọn sókè sí ọwọ́ ẹ̀yin ọlọ́run pé kí ẹ̀yin ọlọ́run ká jẹ́ kí ìfẹ́ yín ṣe nínú ayé wọn ní orúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa agbàdúrà yìí pé kí ẹ̀yin ọlọ́run kí ẹ fún gbogbo wọn ní ibùgbé ayọ̀ ní orúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa a gbàdúrà yín pé àlàáfíà yín kó máa pọ̀ sí nínú ayé wọn ìpèsè yín kó máa pọ̀ sí nínú ayé wọn àní kábàámọ̀ yín pé wọ́n yálégbé lọ́dọ̀ wa olúwa dúpẹ́ nítorí pé ẹ̀sìn dá wa lọ ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín lórúkọ jésù jẹ́ kí orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run bàbá àti ìdàpọ̀ ti mímọ́ bí a ti wí kí a ṣẹ́gun. àmín jésù. bí a ti wí kó rí bẹ́ẹ̀. àmín. yóò sì rí bẹ́ẹ̀. àmín. bẹ́ẹ̀ ni yóò sì rí. àmín. ní orúkọ jésù kristi olúwa wa. àmín jésù. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ẹ̀yin olúwa lọ́kọ̀ọ́. sir yes sir yes sir I shake gan sir. family ńkọ́. ẹ eh, àlàáfíà la wà. it is well. ẹ ṣé gan sir. tani who is that. Okay, Karo, sir. ẹ káàárọ̀ Tunde ẹ káàárọ̀. Mrs. Agboola ẹ tún ti pẹ́ dé Emma binu, ti pẹ́ dé. ẹ má Emma binu. Eh, bínú màá wá rí yín màá wá rí yín mo ti gbọ́ ohun gbogbo ohun tẹ́ sọ ẹ àá nǹkan ṣe sí ṣùgbọ́n mi ò fún yín ní ìdánilójú o. ẹ ṣé gan sà mo dúpẹ́ gidi gan mo nígbàgbọ́ pé olúwa máa fún yín ṣe lórúkọ jésù ìdẹ̀kú àgbálẹ̀ mi gbogbo gbà. kò mọ̀ sí wàhálà ní sátúndé bá wà fúnra wa ní problem ẹ ṣé sà àwa nǹkan ṣe sí. ẹ ṣé mo dúpẹ́ sà o. ìṣòro ẹ̀ lẹ́pẹ̀lẹ́ ẹ bá ń pè mí sísá gbọ́ láyẹn lẹ́ṣẹ̀ rẹ̀. ok sà. ìyáàfin ọgbàọlá ẹ mà tún ti pẹ́ dé ẹ mà tún pẹ́ láàárọ̀ ìkẹ́ ẹ. ẹ má bínú gbogbo sásókè sásódò yìí náà ni. tọ kò burú mo ti gbọ́ ti yín o. ọ̀gá hmm. kí ni Mr. Túndé wá ṣe ní ọ́fíìsì yín láàárọ̀. ẹ bẹ́ẹ̀ la máa ń bí ní ojúre máa ń dá lóhùn. Hmm. àbí ọ̀rọ̀ Jésù ìṣípayá àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ń sọ káàkiri ọ́fíìsì ni wọ́n á tún sọ fún yín láàárọ̀ tó bá máa jẹ́ yẹn ṣèbí kò bá dà. kí ló tún lè pa ẹyin méjèèjì pọ̀ tí ò bá ń ṣe ọ̀rọ̀ Jésù. owó yíyá ni ó tún fẹ́ yáwó ni of course ó tún fẹ́ yáwó míì láṣùwọ̀n cooperative. ọ̀gá ẹ dúró ṣé Mr. Túndé kọ́lẹ̀ kó owó àjọ tó yẹ kí Mr. Adu gbà ní last month fún mi. ẹ kí ló ń fi owó ṣe gan-an àbí wọ́n tún ti ní kọ́kọ́ wá ní ilé ìjọsìn wọn ni. Ah, rárá rárá kò rí bẹ́ẹ̀ ọmọ ẹ̀ ló ń fè ní kú tó ń fọ̀la jí nílé ìwòsàn. ìyá mo bá kẹ́dùn o. ẹ̀ẹ́ a jẹ́ gbàdúrà mi sátúndé ti gbà náà nìyẹn. ẹ̀ẹ́ bíi ti bò. tẹ́ ẹ bá ti lẹ́ ẹ bá kẹ́dùn tó ti jẹ́ pé yín ló yẹ kẹ́ kó cooperative lóṣù yìí a jẹ́ pàlẹ́ kó fún nìyẹn. ẹ ẹ dá ọ̀rọ̀ náà padà sẹ́nu yín Mr. Gbénga. Mm -hmm. ah, ah ṣebí àwọn nìkan ni ènìyàn ọlọ́run tòótọ́ ní iléèwé yìí ṣé èmi ni mi ò mọ tí wọ́n fowó ṣe àbáwá kọ́ ni ènìyàn ẹlẹ́ṣẹ̀ ẹ jọ̀ọ́ o kí olúkálukú gbé àgbélébù tirẹ̀ o. nítòótọ́. Mm. Ah! olúwa má jẹ́ káyé fi ẹnu ẹ̀gàn pé orúkọ rẹ láyé mi èmi bológun ti wá náà. ayérayé gbà mí lọ́wọ́ ogun tó fẹ́ sọ ìdílé mi sínú ìdààmú àti àtọrọjẹ. àbí ní ibo ni mo ti fẹ́ rí owó tí dókítà ní kí n lọ mú wá báyìí ò Jésù. Olúwa gbà mí. nọ́ọ̀sì. masih pada mah. tipẹ́tipẹ́ láti ìgbà tí ìyàwó ẹ̀ ti wá kélé mi lórí ibi ọjà yẹn. mo ti fẹ́ wọn àti ìyàwó ẹ̀ lẹ̀. Hmm. o oh, mi ò lè jẹ́ kẹ́ni kankan wá dá sí ìlú mi lórí wá fáńgẹ̀ mi jẹ́ èmi tó jẹ́ pé àwọn ọkùnrin tó sàn bíi chief tó ń dùn mí lọ́sàn-án lóru. lọ́rọ̀ kan ṣá ẹ ti fi sẹ́nítọ̀ sílẹ̀ ẹ ti fi ọmọ chief. tí ò pẹ́ rárá ah wo jọ fún mi lómi tútù jẹ́ kí n mu mi. omi náà dáa. around. Mú ẹni kejì nǹkan. Ah, ọmọ ìyá mi mo ti jù sí bọ́dí náà zọ kí n lè ráyè jayé orí mi. <laughs> àǹtí hmm? fi gbogbo afẹ́ ayé yìí sílẹ̀ kí padà sọ́dọ̀ Jésù Kristi olùgbàlà yín gbé dúdú lónìí gbé pupa lọ́la. <laughs> ẹ̀rọ ọmọ tó ní pé bàbá òun lówó lọ́wọ́ ẹnu ẹ̀ lòun náà wà yẹn ọjọ́ ló ń lórí aago yẹn pẹ̀lú gbogbo ariwo jésù tó pa káàkiri bẹ́ẹ̀ lọ́mọ ṣorí lọ́dọ̀ ìwọ náà. rárá o ọlọ́run kì í wò bí ènìyàn ṣe ń wò àti pé ìlànà olóò kì í ṣú. ẹ̀ẹ́ ṣódìgbà tó wá wọ menopause kí ìyẹ́ tó ṣí jókòó síbẹ̀ kó jẹ́ kí àwọn olùṣọ́ àgùntàn ìjọ yín yẹn kó máa fi ọ̀rọ̀ dídùn kó máa fi tàn yín jẹ. ọlọ́run kì í ṣe ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà ó máa mú wá sí ìmúṣẹ. múra sí ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ṣóun náà kọ́ ni àǹtí tọ́lá àǹtí fúnkẹ́ àǹtí àǹtí àràládé tó jókòó títí tó fi wọ menopause tí wọ́n rọ́kọ fẹ́ àbí òun kan náà ni pẹ̀lú mi sọ títí títí tó fi fẹ́ ọ lórí burúkú yẹn tí ì máa ń ṣe ọlọ́run ló ní kémi náà múra sọ́rọ̀ ara mi tí mo tètè wá wọ̀ ọ̀rọ̀ kò fi ṣàdákí tó wọ menopause wo adídé kí n bá wá ọmọkùnrin kan tó máa sọ ẹ́ di obìnrin tí wọ́n náà di abiyamọ láyé ah, máa tí mi kankan ikọ̀ tí mò ń bá ẹ sọ ni kò gbọ́ kó ra etí ẹ kò gbọ́ mi dáadáa. ah hello sir Emma Crowley. kúrò lẹ́ẹ̀. Hmm. ẹ wo ẹ̀kọ́ ńlá ni èyí jẹ́ fún gbogbo àwọn onígbàgbọ́ o sincerely kì í ṣe fún ẹ̀yin nìkan gbogbo wa pátápátá ẹ ọ̀ọ́ ìyá oh sorry sir ẹ ṣeun ah ẹ ṣe ẹ bá mi kí màmá wálé náà o màmá wọn àgbọ wọn àgbọ wọn àgbọ ẹ ṣe gan ni ah, ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ga kí wàá ní latest development lórí ọ̀rọ̀ yìí báyìí ṣé ìbílí pé ọ̀kan nínú àwọn ọmọkùnrin àdúgbò tí wọ́n kó mọ́ra mm-hmm. bí à ń wọlé wọ̀de mm. àwọn ọmọ àdúgbò mm. tí èèyàn ń nífẹ̀ẹ́ ṣé ìbí pé òun ló ṣe agbódegbà fún wọn tó ah, ah. ṣe agbódegbà tó múlẹ̀ wá jà wọ́n nílé. kàyéfì ńlá àfi kí ọlọ́run gbani kí ni àwọn ọ̀dọ́ ìsìn ìfẹ́ sọ ayé dáa àbí ṣé nǹkan tó burú ni láti kó aládùúgbò mọ́ra gẹ́gẹ́ bí Kristẹni. rárá o that is not the point. Mm. in fact kò sí tó burú kéèyàn kóyàn mọ́ra ṣùgbọ́n nǹkan kan tó kàn wá ń bẹ̀ ni pé tó bá ti dà báwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ láti ẹnu ẹ̀mí mímọ́ hmm. kí ọlọ́run kó convince èèyàn wípé èèyàn need má ti fa wọn ra o. kò yé mi o ẹ̀yàn nànà ẹ̀. mo tí mò ń sọ ni wípé kò sí ìgbésẹ̀ kí ìgbésẹ̀ bó ti wulẹ̀ kó kéré tó tí ènìyàn fẹ́ gbé tí ò gbọ́dọ̀ fi lé ọwọ́ ọlọ́run lọ kí ẹ̀mí mímọ́ kó darí wa fún àpẹẹrẹ hmm. ẹ wo tó ṣẹlẹ̀ sí àwọn dáàdì wálé hmm. ọ̀pọ̀ ìgbà hmm. ni wọ́n sọ wípé ẹ̀mí mímọ́ ti bá wọn sọ̀rọ̀ nínú conversation wa nínú telephone ó ní ọ̀pọ̀ ìgbà ni ẹ̀mí wọn ti bá wọn sọ̀rọ̀ wípé ọmọ yìí o ẹ fi ọ̀nà ìgbàlà ẹ fi hàn yàtọ̀ sí pé ká máa fún lówó a máa fún láṣọ a máa fún ní kíní kó fi ọ̀nà ìgbàlà kó fi hàn hmm. tó bá jẹ́ pé wọ́n ti fọ̀nà ìgbàlà hàn ni gẹ́gẹ́ bí ẹ̀mí wọn ti sọ fún wọn ni bóyá ohun tó ṣẹlẹ̀ yìí ìbá ti ṣẹlẹ̀. Hmm. òótọ́ ni o ìyẹn sọ fún wọn pé aláìgbàgbọ́ tá a bá kọ̀ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún irú wọn ni èṣù lè yálò láti ṣe ìjàmbá fúnni ní ọjọ́ iwájú. that is true hmm. that's what i'm talking about. Hmm. Ah, tí mo sọ nìyẹn. dádì ẹ jẹ watermelon tí mo bá ń ṣe yìí. mo máa pity àwọn family. ah ah in fact very pathetic. mo pity àwọn family. ah ìmọ̀ ìgbára dádì ẹ kúrọ̀lẹ́ sà mọ́mí ẹ kúrọ̀lẹ́ wá. ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ o ẹ kú àtàárọ̀ báwo lọ ẹ kú mi. ẹ ṣe sà. nǹkan kan sì sọ sí mi létí o mo ń rò pé gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ó yẹ kí n pe Fọlákẹ́ lórí ọ̀rọ̀ àti yan ni o ṣe é mọ̀ ilé obìnrin kì í pẹ́ ṣú àbí kí lẹ rò. well uh, kò sí tó bad ń bẹ̀ but um, mo kàn fẹ́ kí ẹ ní sùúrù díẹ̀ um, kí ẹ jẹ́ kí a tẹ̀pẹ̀lẹ̀ mọ́ àdúrà àṣìpẹ́ wa kọ́lọ̀ kó kó wá ilé rẹ̀ fún ọ kó fún ọ nílé rẹ̀ kàn ní sùúrù díẹ̀. àbí kí lẹ pé mo wí. Ah, ó dà ẹ jẹ fúrúùtù yín tán. ẹ̀yin náà ò ní jẹun ọyá ẹ̀yin náà ẹ mú bẹ́ẹ̀. Ṣọlá tí orin tọ́kọ́ wa lọ́jọ́ Sunday. Èwo nínú wọn. Jesus loves the little children. All the children of the world. They're yellow, black and white. They are precious in His sight. Jesus loves the little children of the world. Jesus loves the little children. All the children of the world. They are yellow, black and white, they are precious in the sky. Jesus loves the little children of the world. dúró ná ṣèbẹ́yìn náà lẹ́sọ pé ó rẹ̀yìn láìpẹ́ yìí. ẹ ìyẹn nígbà tí mi ti jẹ oúnjẹ olólùfẹ́ mi bí mo ṣe gbé òkèlè àkọ́kọ́ yòókù ti dé sára àwọn lákọ̀tì wo alẹ́ yìí lálẹ́ yìí jẹ́. wọ́n hmm, tún ti dé o. ọkùnrin ló ń ké sí bẹ́ẹ̀ ni Túndé lórúkọ mi. ṣé ṣáà máa jẹ́ ká gbàdúrà lálẹ́ yìí of course for two good weeks tí a ti ń pẹ́rẹ́ ilé ìwòsàn a lè carry overnight prayers wa rárá. oúnjẹ yìí dùn kọjá gbogbo oúnjẹ oníbùkà tó wà nílùú yìí lápapọ̀. ẹ̀ẹ́. nǹkan tó kàn bàjẹ́ ni ẹran bíi tálá rẹ̀ tó fi sórí oúnjẹ fún mi. my dear ti bẹ́ẹ̀ náà ṣá mọ̀ bá ṣe manage gbogbo nǹkan. ìwọ àti ta ni will you keep quiet mò ń sọ òun sọ̀rọ̀ ẹ wá gbà mí wọ́n ju ẹran bíi ẹran rádàràdà tó fi sórí oúnjẹ fún mi ṣá. ó dà ẹ má bínú ẹ má yẹ ká gba èṣù láàyè ṣe bí àwọn méjì la ẹ̀ṣẹ̀ ṣe àwàdà tán pẹ̀lú ìdùnnú láìpẹ́ yìí. ṣíọ rádaràda. Ah, kí ló tẹ̀ wá dé náà kí la gbé kílẹ̀ jù bí ẹ kíyè náà kẹ́ fi owó tó tó owó sílẹ̀ tẹ́ bá fẹ́ jẹ ẹran tó tó ẹran. Ah. wo mi ò lè jókòó síbi kí n máa bẹ tàkọ ọ̀rọ̀ sọ. Eh, ṣe ṣáà máa jẹ́ ká gbàdúrà. ṣíọ. Sure. fọlákẹ́ ẹ̀ka àárọ̀ ṣe ẹ wà. kí ló ṣẹlẹ̀ sísá fọlákẹ́ ẹ̀yin ni mò ń kí náà. ẹ̀hẹ́ mo mọ̀ ẹ jọ̀ọ́ o sísá faith ẹ má kì í mọ́ ẹ di kíkì yín ẹ fi ń sílẹ̀ àá ṣé mo ṣèyí tì ní èmi faith mà ní sísá fọlákẹ́. ẹ̀hẹ́ mo mọ̀ mo mọ̀ yín dáadáa ṣe bẹ́ẹ̀ yẹn ni àbúrò ìkọlẹ̀ ní kí n lọ jí wàhálà tó sùn sílẹ̀ láyé ara ẹ̀. Star Faith ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ sáyé ara mi kẹ́yìn náà kẹ́ ṣe kí ni kẹ́ wà láyé ara yín. ẹ ní sùúrù o tí mo bá ní ohun tí ẹ̀ ń sọ ó yé mi irọ́ ni mo pa ẹ ní èmi ní kí ẹ lọ jí wàhálà tí ó sùn sílẹ̀ kò yé mi bí ti báwo kò lè yé yín ó ṣe máa yé yín nígbà tí kì í ṣe yín lára ń ro torí sì ń fọ́ lákọlákọ. kẹ́ẹ̀dẹ̀ máa wo mo dábàá o mo ní kẹ́ ẹ fi mí lẹ̀ pẹ̀lú kádàrá mi ṣùgbọ́n ẹni yìí kan náà sister faith ẹ̀yin yìí lọ ní ẹ̀ kí n kọ́ lu bẹ́ẹ̀rù àti àdúrà pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta pé màá rí solution sí sí ìṣòro ayé mi ṣe fẹ́ gbọ́ lẹ́yìn òru ọjọ́ kìíní ọjọ́ kìíní tí mo gbìyànjú nǹkan tó ní kì í ṣe kàkà kí orí àgbọ̀ndẹ̀ kókó báyìí ló ń le sí i. òun ni wọ́n ṣe wáyé mi ni ẹ ní sùúrù ṣé ẹ ti wá parí ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni. ẹ ẹ ọjọ́ mẹ́ta kọ ọjọ́ méje ni tẹsẹ̀ kan bodò òun ìfà stanford ọ̀sán sọ fún mi kí ló máa ṣẹlẹ̀ kábọ̀ wá tẹsẹ̀ méjèèjì bọ̀ owó ọjọ́ kan ọjọ́ kan péré tí mo gbìyànjú nǹkan tẹ̀ sọ wọ́n ń rìn mí mọ́lẹ̀ láti ojú oorun títí tí mo fi jí sójú ayé báyìí ni pẹ̀lú ìkìlọ̀ pé mi ò gbọdọ̀ san irú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ọmọ tó ń bí mi léèrè ẹ pa ẹ parí ọjọ́ mẹ́ta. ah sista Fọlákẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kúrò nínú mọ̀ ẹ pẹ́ la irú àwọn ìrírí báyìí kọjá ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìtọ́jú sátánì lásán ni nítorí olúbáforí ti dé òpin ní àgbàlá tí ẹ̀bùn bá ti débi ìrún ó fẹ́ yẹ ni ìhàlẹ̀ sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ ni láti mú kí ẹ rẹ̀wẹ̀sì ẹ ò sì gbọdọ̀ gbà á láyè. ẹ ẹ àbí ṣé wàá fẹ́ káwọ́ gbéra ni. kí ni kí wọ́n á ṣe o ṣé kí n pa ara mi ni bí wọ́n ṣe ń faradà nínú ìdílé tí mo ti jáde látọ̀dọ̀ tálárí ti dáwé nìyẹn ẹ fi mí sílẹ̀ kí n gbé àbẹ̀lẹ̀ bùn mi rárá o ìyẹn kì í ṣe àgbélébù tí jésù olúwa sọ nípa rẹ̀ don't crystallize your problem please tí ẹ bá ní mind. bẹ́ẹ̀ Sister faith mo mind Sister faith mo mind gidi gan ni ẹ jọ mi ò fẹ́ àmọ̀ràn kankan láti ọ̀dọ̀ yín mọ́ ẹ ṣé mà ẹ kú fẹ́ ọ. ha sista fọlákẹ́ ṣé tí ẹ bá tẹ̀ ti pinnu láti máa gbógun yín ṣé ní yóò dùn láti rí àwọn ọmọ yín nínú ogun báyìí náà. Hmm kí ni kí ni wọ́n ṣe báyìí. ẹgbẹ́ mi kò ìgbìyànjú kì í pọ̀ jù a ó tún gbìyànjú sí ni ẹgbẹ́ tí ń rá. ìwé mímọ́ sọ wípé kíyèsí ní kíkójọ ni wọ́n kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ olúwa. ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí mi yóò ṣubú nítorí. Sabila yo, sina me fuya.

Mr. Tony, what is this now? Kí ni gbogbo nǹkan tẹ́ ṣe sílẹ̀? Um, gbogbo lesson note mi yóò complete na Mr. Tony. Ọ̀gá ẹ má bínú sí mi, iná mọ̀ pé mi kì í ṣe. Mo ti ṣe lẹ́yìn náà. Màá ṣe àtúnṣe, màá sọ. Continue like this now. Ọ̀gá ẹ má bínú, màá ṣe àtúnṣe gbogbo ẹ̀, máa ṣe gbogbo ẹ̀, màá ṣe, màá ṣe, màá ṣe. Mi ò láìkí gbogbo nǹkan báyìí o. Ẹ bí kọ̀ọ̀rọ̀, ẹ hello ẹ káàárọ̀ o ẹ jọ̀ọ́ ta ni mo ń bá sọ̀rọ̀ mrs akínpẹ̀lú oh aunty class junior ẹ pẹ̀lẹ́ mà ẹ kú iṣẹ́ o junior wo ẹ ah jésù olúwa ẹni ọsítù ah! gbọ́dọ̀ gbé lọ Jésù Kristi ó dáa gbogbo ọba dáa dáa dáa dáa ọ̀gá ẹ̀jọ̀ ọmọ mi ló tún gbé dìgbà lẹ́yìn. Um, àtibá. Mr. Túndé èyí lè jánà mọ́kọ̀ mi lẹ́nu kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ wo ẹ má bínú sí mi gbogbo ẹ ló ti sú mi kò tilẹ̀ yé mi mọ́ gan-an. Ah! ẹni sòrò bó lẹ ń lọ gan. ilé ìwòsàn ni ọmọ mi ni wọ́n tún gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn láàárọ̀ yìí. ẹ ẹ wọlé ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ah! mr Atiba ẹ wọlé ẹ ká lọ Ọlọ́run aráàlú sẹ́yìn náà ẹ ṣé ẹ wọlé. Ah, ah. Yeah. Father. Ah, oh Olúwa ló lọ pẹ́ o. Ah, so Junior. Má faralẹ̀ o. Ẹ ṣe sáré bá mi kí lómi. Mr. Atiba. Màá jíṣẹ́ madam ẹ kú tọ́jú. Ah, Mr. Atiba. Yes. Ẹ ṣé gan ni. Ọlọ́run ni ká fi ọpẹ́ fún Ọlọ́run lọ́pẹ́ tọ́ sí. Ẹ má bínú pé mi ò ní lè tẹ̀lé yín wọlé. Ah ẹ dẹ̀ wọlé ká dẹ̀ ṣe yín lálejò. Ah, ara mo nílò láti àtẹ́ni sáwọn kan kọ̀ọ̀kan ẹ má bínú. kò sí problem ẹ ẹ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé wa nú àdúrà yín o ah, ẹ má gbàgbé wa. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run màá yọjú sí yín láìpẹ́ torí mo fẹ́ kémi àti ìdílé yín ká ní àwọn àkànṣe àdúrà kan alright a máa retí yín sá ah, ẹ ṣé kẹ bá mi kí àwọn ọmọ mi àtàwọn ọmọ ẹ ṣé sá ẹ ṣé sá. Ọlákúnlé. Rojude. Ẹ káàsán. Káàsán. Ẹ jókòó. Ẹ má bínú pé mo dá yín dúró díẹ̀. Súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó ló fà. Ẹ má bínú. Rárá o, Sista Fọlákẹ́, mi ò bínú. Ẹ káàbọ̀. Ẹ ṣé. Kí lè máa fẹ́ jẹ? Mo wà ókè. Well nítorí tíyàn kan ò kì í ń bá omi ṣọ̀tá ẹ fún mi lómi. ok kan tó bí sí gidi gan ẹ ṣe. bro jude ẹ̀yin náà kì í ṣe ọ̀bẹ olúwa ló lọ gbẹ́. actually ìdí tí mo fi ní kò fẹ́ ni wípé. láti ó lé ní bí oṣù kan díẹ̀ báyìí ẹ̀mí ọlọ́run ti ẹ o fi yín hàn mí àti pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni ó wí fún mi wípé ẹ̀yin ni ẹni tí òun ọlọ́run yàn láti rin ìrìn àjò ìgbéyàwó papọ̀ pẹ̀lú mi mo sì máa fẹ́ kẹ́ ẹ gbàdúrà nípa ẹ̀. Bọ́júd tí tí mo bá gbọ́ yín dáadáa ẹ ẹ ń sọ pé kí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ fi yín ṣàyà Sàfúlákẹ́ mo fẹ́ ká jọ àjò àyẹ̀mọ́ ìgbéyàwó papọ̀ kẹ́kẹ́ kẹ́sì máa wò ó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní ẹ̀mí mọ́ darí yìí sí i o. Projid ibi tá ẹ sọ̀rọ̀ dé ó yé mi kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ kàn fún mi lákòókò díẹ̀ kí n fi bá bàbá mi lọ́rùn sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yìí. ẹ kò sí wàhálà kò sí wàhálà mọ́ ẹ. a journey. ẹ she? wá ṣe o hmm. hallelujah praise the lord mm-hmm. tell me something. nígbà kọ̀ọ̀kan nílé ayé mi mọ́ mi ọkùnrin dẹnu fi. ah olúwa ẹ ṣé olúwa eh? that's great. Hmm. kò tún wá ń ṣe ọmọkùnrin lásán ọmọkùnrin tó mọ Ọlọ́run

Owó jáde. Ó ti sú mi. Níṣẹ́ ló dàbí pé àgbélébù ti wà nínú ìdílé tí mo sì jáde. Ní àìní ajé orí gẹ́gẹ́ bí obìnrin. Pọ́lákẹ́, <laughs> kí ló dé tó fi rò bẹ́ẹ̀? Dádì, mi ò rò bẹ́ẹ̀ o, mo mọ̀ ni. Ẹ wo kò sí obìnrin tó wà nínú ìdílé tá a gbé bí tó wà nílé ọkọ títí lọ kọ ara àwọn tó jẹ́ onígbàgbọ́ láàrin wa. ẹ wò ó dájú oyún lásán báyìí lẹkọọ máa dédé rí nínú wọn. Jesus Christ. láì rọ́kùnrin kankan pẹ̀lú wọn o. Hmm. títí lọ kọ ara àti kẹ́mi ó ń fọ̀nà ìgbàgbọ́ wọn mi látìgbà títí àti kẹ́mi ti ṣẹlẹ̀ ló ti ń kan mí lóminú àtìgbà náà ni mo sì ti ń làkàkà nínú àwẹ̀ àti àdúrà pé kí ọ̀rọ̀ ayé mi má lọ dàbí ti gbogbo wọn ṣùgbọ́n ibi pẹlẹbẹ báyìí ni ọ̀bẹ mi máa fi ń lélẹ̀ ní gbogbo ìgbà ẹ wo dáàdi ìgbé ara ríro àti orí fífọ́ lákọlákọ ni mo máa fi ń ṣèfàjẹ́ nígbà tí mo bá ní kí n tún gbìyànjú láti fi àwẹ̀ àtàdúrà kí n fi kojú ogun tó ń jà mí bóyá màá tiẹ̀ rí ọ̀nà àbáyọ sí gbogbo wàhálà yìí. rárá o gbọ́ kó sì dá lójú pé àdúrà àti àwẹ̀ kò lè gbà lábẹ́ ọ̀run bóyá. ọ̀rọ̀ yóò fẹ́ yé mi náà ṣebí wọ́n ń gbàdúrà pẹ̀lú èròǹgbà bóyá ìta ayé rẹ̀ yóò yí padà níjọ́ kan. bẹ́ẹ̀ ni dájú. ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ ẹnìkan kò lè wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wa kò lè ṣàgbàgbọ́ pọ́n bẹ́ẹ̀ àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó ń fara balẹ̀ wọn jẹ́ kó yé ọ dájú pé àdúrà kì í gbà abẹ́ ọ̀rọ̀ bóyá àti àgbà ìgbàgbọ́ tó múnádóko nínú agbára àdúrà ó mú mú onígbàgbọ́ kórè àdúrà gbọ́ wọn bí ogun lé ìyá kan tàbí ogun lé bàbá kan tàbí ogun kókun kan dá kó dúró níwájú onígbàgbọ́ tó mọ Jésù pé àti tó sì gbàgbọ́ pé Jésù Kristi ó ti ra òun padà kúrò lọ́wọ́ ìgúnkínu gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nínú ìwé Gálátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. ta ni ọdẹ apẹrin níwájú ọdẹ apààyàn ta ni jẹ́ ọmọ mu dákú níwájú ọmọ mu kú yányán kí ni ogun ìdílé náà níwájú ológun fúnra rẹ̀ ṣé èèyàn mọ̀ pé ológun lolúwa ni ó ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ìpè ní orúkọ jésù kí gbogbo ikú kó máa wólẹ̀ kí gbogbo ahọ́n kó sì máa jẹ́wọ́ pé jésù kristi kò ní olúwa. lóòótọ́ ni dáàdì. rárá nínú olúwa wọ́n ṣe káàárẹ̀ wọ́n hmm. ṣe rẹ̀wẹ̀sì ṣé ní kí ẹ máa gbàdúrà títí ayọ̀ yóò fi kún ó ní ọ̀rọ̀ olùgbàlà wa sí àwọn ọmọ hmm. ṣé èyí ò mọ òwe tó pa fún ẹni nínú ìwé olóògùn orí kejìdínlógún ẹsẹ̀ kìíní hmm. ká lọ gbàdúrà kíláàsì sísá gbọ́ ọtí bíbélì mi nínú ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà ó ní pé nǹkan yìí ló dá mi lójú pé ọmọ tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ yóò ṣe iṣẹ́ àṣìṣe rẹ̀. àmín. gbé yín ga àyè ló àṣẹ lọ́ba àwọn ọba ẹjọ́ ọlọ́run ti ń jẹ́ oríire ọmọ ìyá mi mo bá ẹ yọ̀ gidi gan ni. ẹ ṣe gan ni àǹtí mi. wo má jẹ́ kífẹ̀ẹ́ kankan bú ẹ lójú kó yá la ojú ẹ sílẹ̀ dáadáa kó má lọ dàbí olórí burúkú tí pẹ̀lú mi mú wá bá mi ṣọ́ọ̀bù ńjọ́ yẹn ẹ. Ah, mo ti gbọ́ àǹtí mi ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé ọmọ ọlọ́run gidi ni Jude. Mm. ó dáa o mo gbọ́ ọ so àǹtí mi ìgbà mm-hmm. wọlé máa wà ní kalẹ̀ wá kí n. Um, jẹ́ kó jẹ́ upper weekend. okay. because weekend yìí èmi àti chief a ní ayẹyẹ kan tá a fẹ́ lọ ṣó yí ẹ. àǹtí mi hmm? ẹ̀yin àti chief yìí ṣá pẹ̀lú wàlàyé tí mo ṣe fún yín nípa àlá tí mo lá. ní kíni gbàgbé yẹn ọmọ ìyá mi ó máa tó yé ẹ. <laughs> ẹ lẹ́ o ta lẹ béèrè o. kí ni tiẹ̀ ṣé ibi jẹ́bi ilé ẹ ni. lóòótọ́ kì í ṣe ilé mi ṣùgbọ́n ilé arákùnrin mi ni ilé ara mi nínú olúwa sì ni pẹ̀lú. àti gbọ́ ò ìtàlágbọ̀rọ̀ dùn. ẹni tẹ́ ń béèrè àtúntẹ́ wá ṣe nínú ilé ni ò tí ì yé mi tó pẹ̀lẹ́ o. bí ojú rẹ̀ bá fọ́ ṣé etí ẹ ti di sí àwọn ibi kíkankíkan tí àwọn tó nílé tí wọ́n rán sí mi farabalẹ̀ kò gbọ́ fún ààrẹ o. ẹ ti ti bẹ̀rẹ̀ o ti bá lè bẹ̀rẹ̀ wà ní commission. ẹ kí ló wá fẹ́ ṣe fún mi. kí ló fẹ́ ṣe fún mi. láti ìgbà dé ìgbà. máa gbọ́ ọ̀nẹ́ náà tó fi sábẹ́ owó ìyàwó mi. jẹ́ kí n sọ fún ẹ nínú rúgúdù àti ìjà ni àyè ti máa ń gbà mí láti ṣe iṣẹ́. <sighs> ta wá nìwọ. <laughs> èmi ni èmi àgbàna ah. àti àìrójú mo bá sunu ilé yìí o láti wá fi àìsàn ta mọ́ ọlọ́rẹ̀ kó lè di àgbàna àti wípé kí wọ́n má bàa rojú kí wọ́n má ráyè nínú ilé yìí kò jù yẹn lọ. bẹ́ẹ̀ ni. ìṣípayá tí ọlọ́run fi hàn mí nípa ìdílé yín nìyẹn. ah jésù kristi ah, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí bíbélì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 ní ìtura ọjọ́ ìwàláyé ọlọ́run kò lè gún wà nínú ìdílé tó bá ń gbóná janjan ìjà lónìí ìjà lọ́la tí ẹ fàyè gbà nínú ìdílé yín bí ẹkún apọkọjẹ wọn ló fàyè fún sátánì láti fi ogun àgbànájà ìdílé yín. Hmm. abálájọ. abálájọ bíi tìbò. ṣe rí. Sherry ọjọ́ tí ó ṣáájú ọjọ́ tí ọmọ wa ṣe àìsàn hmm. a ti pinnu pé a fẹ́ gbàdúrà gẹ́gẹ́ bí ìdílé ṣùgbọ́n a ò mọ ohun tí ó fa èdè àìyedè láàrin wa títí a fi fi igi gún àdúrà gbígbà lálẹ́ ọjọ́ náà àti lówùúrọ̀ ọjọ́ tí ọmọ wa ṣe àìsàn ní ilé ẹ̀kọ́ rẹ̀. Hmm. òótọ́ ni o. Hmm. bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe fi ààyè lẹ̀ fún èṣù ó ní ọ̀rọ̀ ìyànjú tí Paul gba gbogbo àwa onígbàgbọ́ ìjà òdì yíyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìdílé a máa fi ààyè lẹ̀ fún èṣù láti ṣiṣẹ́ mo rọ̀ yín pé kí ẹ̀yin méjèèjì kẹ́ ṣe ìpinnu láti má ṣe fi ààyè lẹ̀ fún èṣù àti àrékérekè rẹ̀ mọ́ nínú ìdílé yín. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ kò sí àyè fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ nínú ìdílé yìí mọ́. àmín àmín. my dear mo fẹ́ kó o dárí gbogbo àṣírí dè mí sí ọjì mi àti gbogbo ọ̀rọ̀ ìbínú dákun. olówó orí mi ọkọ mi mo ti dáríjì yín mo sì fẹ́ kí ẹ̀yin náà kẹ́ dáríjì mi látinú ọkàn yín wá. àwo ah, pẹ̀lú gbogbo ọkàn mi mo ti dáríjì hallelujah hallelujah a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ṣá ìbẹ̀rẹ̀ kì í so níṣẹ́ ẹni tó bá forí tì dópin ṣe rí ìpinnu tẹ́ ẹ ṣe fún ara yín mo rọ̀ yín pé kí ẹ jẹ́ olótìtọ́ pẹ̀lú rẹ̀ ọlọ́run á sì ràn yín lọ́wọ́. mo fẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká tọrọ àánú lọ́wọ́ ọlọ́run. Mm nítorí pé àánú la nílò ní wákàtí ọ̀wọ̀ yìí lórí ìdílé pé kí àánú ọlọ́run kó fọ̀n. ká bẹ̀rẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀ pé kí àánú rẹ̀ kó fọ̀n. lórúkọ jésù ọlọ́run tó pọ̀ ní ipa àti agbára aláṣíwájú rẹ̀ àánú jẹ́ kí àánú rẹ̀ kó ṣògo jẹ́ kí àánú rẹ kó ṣògo lórí ìdílé yìí jẹ́ kí àánú rẹ kó ṣògo. bàbá jẹ́ kí àánú rẹ kó ṣògo yéṣu. ó ṣàti sọ wípé ìwọ yóò ṣàánú fún àwọn tó ń ṣàánú lórí ìdílé jẹ́ kí àánú rẹ kó pọ̀ jésù olúwa Amen. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín Jésù. Gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà fún àánú yìí, ọba tó pọ̀ ní àánú ni Ọlọ́run. Nínú àánú náà la ó bẹ̀bẹ̀ pé kó fa ìjọba sátani ya lórí ìdílé pé kí ọlọ́run kó fa ìjọba sátani ya ìjọba rẹ ti dópin nítorí pé ọlọ́run ti ṣí ojú wa láti rí àṣírí náà nítorí àwọn ìdílé kò fa ìjọba rẹ̀ yá fàáyà jésù ẹ̀mí mímọ́ ò fàáyà gbogbo ìjọba sátani lórí ìdílé yẹ olúwa fàáyà olúwa fa ìjọba sátani ríkò sátani lórí ìjọba ẹ̀rẹ́dẹ́gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ màṣákàkàlàdé ẹ̀brakàtà. Eh, eh, eh, jésù olúwa wa a ó kọrin bàbá wa jọba ah. jésù wa jọba ìjọba rẹ làwa fẹ́ o bàbá wa jọba bàbá wa jọba jésù àjọba ìjọba rẹ làwa ń fẹ́ o bàbá wa jọba bàbá wa jọba jésù wa jọba ìjọba rẹ làwa ń fẹ́ o bàbá wa jọba bàbá wa jọba jésù wá jọba ìjọba rẹ làwọn fẹ́ o bàbá wa jọba ìka inú ṣìkara ìbrakàtàkàbàrà tó ìbẹ̀rẹ̀ kò sábàrà tó ìrìà kàbà sàbàkàtìyà ìkàṣà ẹ̀kẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlíkò sàbàkàtìyà àbárùs ìbẹ̀kẹ̀tẹ̀lẹ́kàbà kàtà sàbàyà ẹ̀kọ́.

àti ọlọ́run wa a gbàdúrà fún ìdílé wa yìí irú àkókò báyìí pé kí ẹ dì wọ́n mú kí. àmín. pé kí ẹ dúró tì wọ́n. àmín. pàápàá jùlọ ọmọ yín arábìnrin wa tí àti wọn wọn sílẹ̀ ní àkókò yìí olúwa ikú àti wọn yìí má ṣe ní àkúfà. àmín. ẹ má ṣe lákúfà láàrin ẹbí. àmín. ẹ má ṣe lákúfà láàrin ọ̀rẹ́. àmín. ẹ ṣàánú fún mi. àmín. ìgbàkigbà tó ń bá wo àwọn nìkan tí wọ́n máa rántí ipa tí àǹtí wọn kó nínú ayé wọn olúwa má jẹ́ kó ṣẹ̀ sí i. àmín. ògo rẹ kó fara hàn. àmín. kò ní fọlọ́ọ̀lù di ọ. hallelujah. ẹ dìdílé mi àmín. jésù kristi olúwa wa. àmín. ẹ ṣe dẹ. yes my dear sister Folake, i want you to take heart fún hmm? olúwa tù yín nínú àní rírú ẹ̀ mọ́ o olúwa dúró ti ìdílé o olúwa tọ́jú yín ẹ máa rí i pé wọ́n jẹun dáadáa o ṣẹ́gbọ́n olúwa wà pẹ̀lú yín. Fọlákẹ́ bọ ṣòro tó bá ti ju agbára ènìyàn lọ ènìyàn fi lè ti ṣe ló ti ṣẹlẹ̀ ọtí olúwa dúró tì olúwa dúró tì ẹni. All right, we'll still be checking on you. God bless you. Bless you. God bless you. no, no, no, no. Okay, no, you get it. Okay, mommy. All right, Samba. Okay. ẹ̀ lè máa wọ̀ mo sọ fáǹtì kẹ́mi mo ní kó padà sọ́dọ̀ jésù olúwa ṣùgbọ́n wọn ò dá mi lò àǹtí kẹ́mi ò dá mi lò. màjì ó ti tó ó ti tó ó gbìyànjú tí ń nà ó ẹ try ẹ sorry ó yẹ wá wọlé lọ rẹ sorry. Hmm? Oh, Lord. Hmm. ara nínú olúwa ìpèníjà ńlá nìyí ọlọ́run tó ṣe ti fọlákẹ́ ó ti ṣe tán láti ṣe tìrẹ àti tèmi àti gbogbo ẹni tó bá máa pè ní ọkàn kan àti òǹkan òótọ́ ni o wọn ò bí ogun ayé rẹ dá wọn ò bí ogun òdílé dá wọn ò bí ogun ará ọ̀rẹ́ ogun ojúlùmọ̀ ogun aládùúgbò ogun alábàágbé n ò bí dáa kó dúró níwájú onígbàgbọ́ hmm, tó morúkọ Jésù pé àti tó gbàgbọ́ pé Jésù Kristi ti ròun padà lọ́wọ́ ègúnkégún ègún òfin ègún òdílé ègún àjogúnbá ègún alábàgbélé ègún ilé tá a gbà gbé ègún àdúgbò tá a ń gbé ègún òlú tá a ti jáde wá àbẹ́gun òbí tá a ti bí wa àbẹ́gun òbí tá a ti lọ lọ́kọ àbí tá a ti láya ẹ kò ní òbí dá kó dúró níwájú onígbàgbọ́ tó morúkọ jésù ń pè tó ti gbàgbọ́ nínú jésù kristi àti agbára ọlọ́run àkókò ti tó ń dìde má káwọ́ gbéra kojú ìpèníjà náà kojú ìdojúkọ náà pẹ̀lú orúkọ jésù mo sì fún ọ ní ìdánilójú pé ìṣẹ́gun tèmi àti tìrẹ ó dájú. mo ló lè máa pariwo kó máa dún ramúramù bíi ti kìnìún kò lágbára láti borí onígbàgbọ́ wọn ò bí dá kò lágbára tó gbogbo ayé kan kò borí onígbàgbọ́ wọn ò bí dá rárá lágbára tó. ogun ayé mọ́ kó borí onígbàgbọ́.